jọ ẹ fẹ́ prove ara yín pé ah ìránṣẹ́ ọlọ́run ni yín tòótọ́ ẹ kóra yín jọ ó yẹ lọ ṣépè inú mi tiẹ̀ máa ń dùn gan tí n bá rí àwọn èèyàn tí wọ́n ń sọ lè sọ wípé bàbá confam ní àárọ̀ ọ̀la ò tún jí mọ́ tó bá dàárọ̀ ọ̀la yẹn màá padà lọ sẹ́nu yàrá wọn ilé wọn màá wá gbé gàrí màá gbé pa màá wá gbé pure water tó tutù màá wá màá wá máa mú níwájú ilé wọn láàárọ̀ tí wọ́n sọ yìí nítorí pé ọlọ́run ò ń dọ́ àdúrà àwọn aláìṣòdodo àdúrà àwọn tí kò ṣe òdodo ọlọ́run kò gbọ́ ẹ kì í ṣe ìránṣẹ́ ọlọ́run I will continue say it until I fall your unholy kingdom I will fall it by all cost I know it is God that have sent me I will fall the unholy kingdoms. Write it down. Said no, no honor. He said we don't give honor to them. I can who, who, who to give honor? people that is seeing is people that is dying that he cannot speak out is that person i will give honor forget about it i am speaking out that is why people is hearing me every day listen to me until adeboye speak out until oyedepo speak out until all of you all of you you speak out if not what is honor i want to give to you fela Nikulapo is better than you i am telling all of you I will continue saying it. Fela Anikulapo is better than all of you. All of you call yourself a pastor. Fela Anikulapo, the reason why I said it is better than all of you is that from the day, the beginning of that man to the end of that man, he said the truth about this country. Ẹ̀yin náà ló kú fún. Ẹ̀yin yìí náà ni Fela kú fún our brothers, all our sisters that died in the journey of Ensat, they are better than all the prophets in Nigeria. Better than them million times because they die for us. They die saying the truth. ẹ̀yin dẹ̀ lẹ́jẹ́ kí tí kì bá ń ṣe èyí tẹ́yìn bá dúró sí tó géètì yẹn adébóyè wà ń bẹ̀ oyèdèpọ̀ wà ń bẹ̀ tẹ́ ẹ bá wà ń bẹ̀ ẹ gẹ́gẹ́ bí ipò tá a fi yín sí pé you are you are honor people tẹ́ ẹ dúró síbẹ̀ oyèdèpọ̀ dúró síbẹ̀ ẹ kúmúyì dúró síbẹ̀ ẹ olúkọ̀yà dúró síbẹ̀ ní tó géètì yẹn wọn ò lè pa àwọn ọmọ yìí ah, ayé yín ò ní dà lágbára ọlọ́run gbogbo ọmọ tí ẹ bí lórúkọ jésù ẹ máa sin àwọn ọmọ yẹn lójú yìí ẹ lọ kọ sílẹ̀ ẹ̀yin lè jẹ́ kí wọ́n pa wọ́n bírú ẹ̀yin bá wà ní tógẹ̀tì ìjọ yẹn èèyàn kan máa rìlíìsì wọn kó lè rìlíìsì wọn náà tí bá dẹ̀ ń sòótọ́ wọ́n ní mi ò sòótọ́ wọ́n ní mi kì í ṣe wòlíì wòlíì gidi ọlọ́run ló rán mi bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn mi ò kíyà bó báwọn ike ní mi kì í ṣe wòlíì gidi bẹ́ẹ̀ máa sọ nìyẹn forget about it they are better than you. ta ló sọ fún ẹ apostle joshua selim selman ta ló sọ fún ẹ pé we have not started life do you know how many people i have raised in my life because in your in your video i heard it which i will link with this video who tell you that am i personally eh i am nothing who tell you so you know why i am not nothing i have never in my life write anybody that i am hungry i am okay I feed many people. I personally send many people to school and I am paying that I am paying their school fee. If they want to know, send people down. I will give you all their records. They are here. I sent a lot of people to to to, to go traveling. I, I personally, my life has touched a lot of people. Physically or spiritually say don't let those are the things they they, they used to to brainwash the the people their congregation they say those pastors that is talking against them they are small do you know um do you know do you know do you know who do you know who i am i am not going to stay here to boast for anything god has made me to be today listen if you are a real prophet your church can never it can never fool because real prophet will say what god asked him to say and people don't want to hear the truth you are not a real prophet that is why you saw your church so full you are fake you have tied them down foolish people that is following you fathers of heroes fathers of heroes you know many people i've raised in my life Adeboye is not a great person. I have told you, if you like, you said they are great. They are not great. They have not, they have not offered their children for the old world. Abraham offered his children for the old world, the old nation. They have not offered. This, they can never be a father of faith. They can never, or you can never go and check fathers of faith in the Bible. Oyedepo can never be. Apostle Suleiman can never be. Apostle Suleiman can never be. George, even you, Apostle Joshua that is talking, you can never be. Iginla can never be. Esikaya of CAC can never be. Abiara can never be. Samuel Uwayo can never be. Samuel Ojo can never be. Mike Okonkwo can never be. Pastor Chris can never be. AK-47 can never be. Taiwo Ojo can never be. And so they are fake they can never be a father of faith a father of faith níbo ni wọ́n ti fẹ́ rí àwọn olórí burúkú èèyàn àwọn tí wọ́n ti bayé èèyàn jẹ́ wọ́n ti bayé àwọn ọmọ jẹ́ yàyà again you said nothing listen to me you said they are you said we should silent why are we going to silent he said when he said what they saw we cannot see it why am I not a prophet it it is what God asked me to do I am doing nothing they nothing they know I don't know as a prophet. What nothing they see, I don't see as a prophet. Forget about it. Who are they? Are they mad? Prophet, it is prophet. Forget about it. This showed me that they cannot change. They are they are men of devil àwọn èèyàn èṣù ni wọ́n wọn ò lè change láyéláyé ẹ lọ gbàgbé ẹ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká mójútọ́rọ ara wa àwọn dodo wòlíì nàìjíríà yìí wọn ò lè change wọ́n ti ogun wọn dá wọn lójú bàjẹ́ wọ́n ti brain wash àwọn èèyàn wọ́n ti bayé àwọn èèyàn jẹ́ wọn ò lè change but mi ò ní dúró àfìgbà tí n bá fọ́ gbogbo ìjọba yín ẹ lọ kọ́ sílẹ̀ Joshua should in case you don't know what means a father of faith. I will need to tell you. Because you are a fool. You don't know what you are saying. Father of faith are heroes. That is number one. They are heroes. Number two, heroes are people that carry people issue on their head and they will live their own that is number two number three heroes they are activists that is all when you talk about heroes heroes is an activist and heroes is also mean a father of faith heroes speak the mind of god that is number four number five heroes died because of his people that is number five number six heroes do not sleep except others sleep heroes will not eat except others eat heroes will, will not concern about himself, but he will concern about others. Abraham is an hero. Heroes. Mandela of South Africa is an hero. Noah is an hero. Adam is an hero. Isaac is an hero. Jacob is an hero. Moses is an hero. David is an hero. Even Joseph, the earthly father of Jesus Christ, is an hero. Go and check it very well. Are you fool you don't talk you don't come out to talk about what is going on you can come back you can come outside to talk about we are insulting the fathers the fathers of faith who are the fathers of faith the fathers of faith that is seeing his children that is suffering and they keep silent because of what they are collecting from the government of nigeria because of the senator in their church because of the honorable in their church because of the of the chairman in their church, because of the governor in their church, they cannot talk. Listen to me. I continue saying the truth until I follow your kingdom. write it down god bless you ẹ wo ẹ máa bá wa ṣí à ojú òní ti yìn ìyẹn ni mo tún jáde fún kedede tún sọ wípé ìkan nínú wọn ti sọ̀rọ̀ sókè ó là ń bú àwọn bàbá wọn a ò dẹ̀ bú wọn à ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ ni pé wọ́n ní láti jáde if not nígbà tí dùgbẹ̀gbẹ̀ yẹn bá jábọ́ gbogbo tí wọ́n lè pa àwọn fi àárọ̀ kò jọ gbogbo ẹ̀ lọ́ máa jó dànù fún wọn èmi ti yín tòótọ́ bàbá confam jp ẹ máa fi ránṣẹ́ sí wọn god bless you.